orin ti gbé tuntun dé o. òyìnbó ọmọ nàbí ojúlówó kò rínú ẹwà lówó kò mọ̀ wá. mínísítà. àgùn ọ̀tàn lọ́dọ̀ àlọ́ ọ̀tàn lọ́lọ́ ìwà àgbà òṣùwọ̀n ó gbéṣe ẹ̀dẹ́ ẹ̀wò àti mẹ̀múná ń nígboro Amẹ́ríkà. ṣẹ́ẹ̀rí òyìnbó ò mọ ọ̀nà ojúlówó kò rínú ẹwà lówó kò mọ̀ wá.

torí ọ̀rẹ́ mi dáadáa ni ọ́ ṣé bá ṣe ṣe gbogbo àwọn sọ́ọ̀pì tí ìwọ arọ́ọ̀sẹ̀ tí ìwọ wọ́n gbọ́dọ̀ gbọ́dọ̀ àwọn designer stores lẹ fún wọn nígbàdí bẹ́ẹ̀ báyìí oríṣiríṣi ṣọ́ọ̀ṣì nímọ̀ ọ̀wọ̀ ní kram gbogbo ẹ̀ wọ́n wọ̀ nígbàdí bẹ́ẹ̀ báyìí ó ṣàṣọ nímọ̀ ọ̀rọ̀ àwọn sẹ́sì ẹ̀ wọ́n wọ̀ ṣé yí ẹ̀ wà láyé. ẹ Buraji. ẹ ṣe ti chẹ́ẹ̀kì wọ́n ti ṣe ẹ̀bìtì wà òkè. gbogbo ẹ̀ ni mo ṣe. gbogbo ah, rẹ o amẹ́ríkà mò ń lọ o amẹ́ríkà ló ń gbé mi lọ o àmì yẹ́pọ̀tù dákun o jẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ pé o ló ń gbósùn lọ́dọ̀ o lọ kú o pẹ̀lú sí fúláìtì mi o. kí ni kí ló dé kí ló ṣẹlẹ̀. kí n bá ń gbé. a ò pèlè sọ orí fresh wifi ẹ̀ passport ní ìsìnkú ẹ̀kọ́ sọnù torí bí yorùbá ní second point wọ́n bá fi lè bẹ̀rẹ̀ pé wíyà sọ passport bọ́ọ̀rì múlẹ̀ ojú òsì nàìjíríà nù bí ìṣe wà yìí mo ti rúgbó só mo ti rúgbó àgbẹ̀ ẹni wáyé má wọ amẹ́ríkà ẹni wáyé má dẹnu èèwọ̀ àwọn òṣèré rẹ̀ bí ṣe wà yìí. where your passport ṣé gbogbo èdè tó máa lọ máa sọ lọ́hùn náà nílé ẹ passport mẹ̀wúná alákó farabalẹ̀ gidi o farabalẹ̀ gan-an ni ó fún ẹ ní packaging serious packaging tó tó bá package ara dáadáa wo ìlọkùlọ lọ́kùnrin máa lù ẹ́ lọ́hùn o tó gbẹ́ bẹ́ẹ̀. asana yóò bá bọ̀ wọ́n lẹ́ni sọ lẹ́nu sápò ìyá kan ọmọ sápò ìyá kan amíwọ̀n náà kan yìí àṣàrò àtúrọ̀ tàbí èèbù tó jẹ́ wípé kódà ọkọ làásùn nǹkan jèmi gan lára tí mo dúró yìí lọ mo wá dòkò ọmọ mi òkò ọmọ wa ní wọn lẹ́kọ̀ọ́ ó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ mídẹ̀ mídẹ̀ mídẹ̀ ẹ mọ̀ mídẹ̀ sọ o tó lẹ́bi ò sàpọ̀ ìyá kan sọ lẹ́nu jẹ́ fi mídẹ̀ báwọn kódà kí n lo fifty years abẹ́rẹ́ kàṣẹ́ mo ń lọ yìí bí ṣe mo sọ ọ́nù ó sì sọ lọ́wọ́ sọ wípé ó yẹ sọ wípé ìwòrán èbùbẹ̀ Nàìjíríà yìí ló lè mọ ọyìn láyà gẹ́gẹ́ bí yàrá sọ̀rọ̀ ẹ lọ rẹ bọ́n ẹ lọ tà wọn wọn bá sọ ní amẹ́ríkà bẹ́ẹ̀ ni wọ́n ti gbà gbọ́ kò sí pé kí wọ́n respect rẹ respect language rẹ respect dialect rẹ ni. wọ́n fi gbogbo yẹn lẹ̀ ẹ̀ mo mọ̀ kó tó máa ṣẹlẹ̀ sí tó bá ti dọ̀hùn màá ṣáà láti dẹ̀ arrange like twenty thousand dollars ó fi máa túnra ìṣe lọ́wọ́ àgbà wọn. àná proud ọ proud ọ ní gbèrágà ó send owó sí èmi ará nàìjíríà ó send owó sí ará amẹ́ríkà èmi lọ amẹ́ríkà ìwọ send owó sí èmi lọ amẹ́ríkà ọ̀ ah, á sọ̀rọ̀ de owó rẹ mu de owó rẹ mu àfi kílẹ̀ lọ rà wọ́n mọ̀ wọ̀rí. ìwọ jẹ́ kébìyẹn lẹ ti ń bọ̀ ẹ gbà wípé ẹ gbà wípé amẹ́ríkà làkọ́ dé mọ̀ wọ̀rí. ẹ kò sí wàhálà tó bá ní dọ́wọ́ mi kò sí wàhálà ẹ já máa lọ ọ̀sán nù ní wàá mú fóònù ló fẹ́ kọ́pì àwọn nọ́mbà kan ṣé n bá dán láwọn nọ́mbà kan ti pé ẹ fíìsì ni wọ́n ń pẹ̀lú rẹ̀ yìí wọ́n kọ́ gẹ́ẹ̀sì ibi tí mo ti ń sọ̀rọ̀ amẹ́ríkà bọ̀ àwọn ní nọ́mbà jẹ́ ń ọ pé tó lọ́kọ̀ amẹ́ríkà mo ti ń bọ́. ẹ àjìlò bàbá mi nù bàbá mi nu tí a bá sọ̀rọ̀ kí ni kí ló ṣe báyìí náà àjùlọ òṣìwò nìyẹn kí ló ń bọ́kọ̀ mi sọ̀rọ̀ kí ló tó ṣe báyìí kí ló tó ṣe báyìí náà. èmi ò fẹ́ gbọ́ kátìkàtì yìí o ẹ kí ló fẹ́ máa bá sọ́nsìn. kí ló yẹ bọ́kọ̀ mi sọ̀rọ̀. ṣé ìwọ mọ̀ pé tíyàn bá ń travel out ìyẹn sọ fẹ́ anybody ẹ tó bá ti dọ̀hún tán tọkùn ẹ ti balẹ̀ tí gbogbo ẹ ti bá ẹ lára mu ló ṣẹṣẹ wọn máa pè náà. kéde tí wọn bá èèyàn sọ̀rọ̀ bí wọ́n bá ń lọ ìlú èbù wọ́n mú báàlú mi dání àbí wọ́n ní kọ́kọ́ mi wọ́n fò kí bọ́ọ̀sì bọ́ọ̀sì mò ń wọ̀ lọ kì í sì ti táìsì airplane mọ̀ ni wọ́n ń pè é international airplane ẹ̀ àjùlọ gẹ́gẹ́ bí àjẹni àbọ̀ gẹ́gẹ́ bí oṣó bọ́bọ́ tèmi lélẹ́yìí àdínlò ìkìkì kò lápọ̀n olólùfẹ́ mi lélẹ́yìí dákun tó torí ọlọ́run ó ní sórí ibu tẹ́ ń bọ́kọ mi sọ̀rọ̀. ó yẹ kó jagbà lọ́wọ́ mi wo ní sọ́ni mọ́tò jọ. ní kọ̀lẹ́tì rẹ̀ ọmọ mi sí kọ̀lẹ́tì rẹ̀ mú dání èmi ìdáná ìlú èkó ní kọ̀lẹ́tì rẹ̀ kò sí wàhálà. ẹ má lọ fóònù lè yèmí àti bàbá mi ó ṣe mistake báwo rárá o ṣáà má fi tìmí dànù kò sí wàhálà fún ìyá táwọn ẹrù mi dànù o gbogbo ohun tó wà ìpọ́tà ìtìjú láyé ni mo kó sí mi báyìí mi pásítọ̀ọ̀tù mi dọ́là sí tí kọ̀kọ́ bẹ̀rẹ̀ sí ní kùnà tá a bá dé báyìí gbogbo ilé mi ní ìlọ́gbà bẹ́ẹ̀ ìwọ̀n pé ẹ̀wọ̀n náà mọ àyè ẹ̀wọ̀n náà àwùjọ ẹ̀wọ̀n náà àwùjọ ìwọ̀n náà mọ̀ ọ́

the soul. mo fẹ́ yọ̀ fún mo o. òyìnbó ọmọ nàbí ojú lọ́wọ́ kò rí nù ẹwà lọ́wọ́ kò mọ̀ wá. Lisa. Àgọ́ ọ̀tá lọ́dọ̀, àlọ́ ọ̀tá lọ́lọ́, ìwà àgbà òṣùwọ̀n. Ó gbèsè ẹ̀dẹ́, ẹ̀wò wa ti mẹ̀mú náà, òun ní gbòòrò Amẹ́ríkà. Ṣé ẹ rí? Òyìnbó kò sí lérò kò jẹ́ ká èmi kò jẹ́ ká èmi alákòódọ́mù tèmi. Ah. <laughs> lè ṣe à ń sọ̀rọ̀ báyìí. ó ń ṣe wá ìrìn rẹ̀. mo wọ́n bùsà fún gbogbo èèyàn ni. ibi ìrún àfún ẹ̀fọ́ kẹgbà kẹgbà yìí ṣe wọ́n gbà náà wá. alẹ́ mi lọ o. alẹ́ mi náà kọ́ là sóhun sáàtọ̀ fún tò ní. èmi kan mi bẹ̀tà wọ̀. ilé náà ń pè ní àsìdè kò. bẹ̀tà wọ̀ àsìdè bíi. ìgbà yín bàyẹ̀ délé báyìí sí mo ń wọ̀ pé àtọ̀ sí bá gbèsè ayé mi ṣé yóò rí pé gbọ́n bí wọ́n ṣe ń ṣe bí ìbèrè ni wọ́n ṣe máa ń ṣe jàù jàù jàù jàù. èkìtì kẹ́mi ṣùgbọ́n ìṣe èkìtì adé lè wé èmi nà problem bí wọ. sẹ́yìn olùkọ́ ẹjọ́ bí báwọn. ẹ wà lọ́wọ́ kó mọ̀ wá tó bá mọ̀ wá rẹ̀ rárá rárá kò ní fún ní bí sáà. fi Dubai bracelet because tó bá travel lọ Dubai lẹ́nu tó bá máa fi padà lọ next week or next two weeks wá fún wa pé wọ́n ti náwọn new òkè ìrìn bẹ́ẹ̀ so ká lọ Dubai ká lọ jayé rẹ̀ wá. Dubai wà òkè náà but leisure trip ni gbogbo bàtà ẹ̀ ń sọ yẹn business trip náà náà fẹ́ lọ fún ní China nǹkan. òótọ́ hmm. hmm. hmm, ni but enjoyment first. bó ṣe mọ̀ pé bí tó wá ti ń jáde nìyẹn. ẹ ẹ ṣe lè sún yẹn síwájú náà. why? èmi náà bí fẹ́ Dubai ok ok ok ká ṣe báyìí ẹni tó bá fẹ́ South Africa kó náwó ẹni tó bá fẹ́ Dubai kó lọ́wọ́ àwa méjì la mú Dubai bá ṣe máa ṣe nìyẹn náà eh, Dubai la máa lọ. bọ́ ẹ business wise. tó bá jòrò China tó ń sọ yẹn ní ìrètí ẹ̀rọ China Korea ni màá lọ kọ́ dání lè sì pọ̀ nbẹ̀. wàlá yìí ẹ̀kọ́ tó bá wù kẹ́ Yes. Hello ẹ máa láì fàájì. bàjẹ́ bàjẹ́. ẹ̀yin náà ń jẹ ayé báyìí máa ń da àkọ́sá yà. ayé jẹkújẹ ayé tí wọn jẹ mẹ́ka mọ̀ ń jẹ ní mo mu tí mò ń bí àwọn dá ká yà. bàbá náà mo bó ṣe ń lọ orí wa bẹ̀. ayi yà yà. ìrọ̀jẹ́ ìníkọ́lẹ́ wà nàbẹ́ yàtàlá yìí. Hmm, wọ́n so mi lókun lọ́rùn wá bí mi èmi nìkan ọmọdé wa wọ́ọ̀sì bá ń pẹ́ ọmọ tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Yellow. nu Asana. Asana. Asana. Hey, oh God, Baba, àṣànà. àṣànà ni. àṣànà. ó ga ọ bàbá ṣé orúkọ mi náà lẹ pè tẹ bàjẹ́ tó tó lè. àṣànà ta. Asana. ta. àṣànà ta bàbá. ó ṣe pẹ̀lú dáadáa náà o. ikọ̀ máa kò ṣàánú yín ni o. ọ̀ lọ́rọ̀ gbọ́sà ẹranko gidi ni ẹran pé wọ́n fún ọ mọ́tò wọ́n fún ọ ilé wọ́n ṣe gbogbo ẹ̀ bí wọ́n fi sèǹdì sí ọlọ́run gan ọjà bí wọ́n fún iṣẹ́ ọlẹ́nu yọ ọmọ kan dáná olórí ibu ọmọ ni olóòsì olóògùn ni èèṣọ ọmọ rí ọmọ òsì ọmọ ìyàtọ̀ dàbí ọ̀gẹ̀dẹ̀ ìwọ yìí. ṣó lórí burúkú ni yín o ṣó ṣe pé ṣó ṣe gbogbo ìpínlẹ̀ ayé yìí. ṣé kèsì pé orí rẹ bù. orí ti ní kó burú bàbá ọjà wèrè ni. ẹyin kan ti já wèrè rí. wọn. tẹ́gbà tó wò wó òkun yóò máa gbé jáde fún mi báyìí. abẹ́ ti já wèrè rí ni. ẹ jẹ́ kó rí yín pé o ẹ jẹ́ kó rí yín pé mo yẹn jáde ní kò kún ayé o kò sí nǹkan tó kún anybody ṣe ẹ jọ ẹ jọ ẹ gbá mi sàn ṣé tẹ bá ń ṣe àtẹnu lọ́dọ̀ ọ̀nkú mi ṣé yàrá mi pé kàmá bí mi ṣọ́ láì pè. lọ́dọ̀ ọ̀nkú rẹ̀ o ọ̀rẹ́ mi mọ ni àjọ náwó fúnra wa ni n bá ra seven up fún yóò ra mi wọ́n fanta fún yóò ra gíní mi wọ́n ra bíà fún rà fọ́nkú tèmi ẹ ti fẹ́ kú nìyẹn tẹ bá lè yọ owó yín jáde kẹ ra dírìnkì fọ́nkú ẹ ti fẹ́ kú nìyẹn kí lẹ gbé síwájú yìí omi àbí kí lẹ ti ẹ̀dà papọ̀ yìí kí làwọn tẹ dàpọ̀ tẹ máa ń ṣàtì. aṣọ tàti rí. ẹ wo bàbá bàbá bàbá ẹ mọ̀ mò ń sọ fún yín kí ló dé náà kú dáhùn náà kí ló ṣe fún yín. níbi ajé yín tẹ̀wọ́n fi kú tẹ̀wọ́n bá tún pè nígbà tó ṣe báyìí tẹ̀wọ́n bàbá jẹ̀rẹ̀ ọmọ ṣe bá táyà máa ṣe káfíńtà lórí bẹ́ẹ̀ kó lórí. bí mo ṣe ń jayé mi kò fún ayé bàbá bí mo ṣe ń jayé mi kò fún ayé tó kí ló kọ́ yìí bẹ̀. Calm me down, bo. Calm me down, bo. Ẹ come up, kọ́ ọmọ fún olórí burúkú lóde gbogbo ẹ̀ ọ́ dàbí arọ òòrí. kí ló kọ́ sí náà. ọ́ dàbí gẹ̀lẹ̀dẹ̀ wá fún lọ́rùn. kò sí wàhálà ẹ jẹ́ kó máa ṣe bọ̀ ìṣẹ́jú kan ló kù bá yẹn máa tẹ́ ìmọ̀ fún yín bẹ́ẹ̀. báwo ló ṣe sọ̀rọ̀ báyìí náà báwo ló ṣe sọ̀rọ̀ báyìí náà. ìmọ̀lẹ̀ àhàdí lè fẹ́ mi náà báwo lè ṣe sọ̀rọ̀ báyìí náà. ìbànà bàbá ẹ̀yin pẹ́ pápọ̀ ẹ̀ kí ló dé. orí wọn ṣé gandhi kù. ẹ pápọ̀ ẹ̀ kí ló ń ṣe ẹ́ sí sísí mi ah. behave ẹ behave. ẹ pẹ sísí ìbẹ̀rẹ̀ ṣe àgbẹ̀ ẹ̀dá máa wọ́n sísí èmi sọ fún yín o mẹ̀mú náà gbá gíní mi jẹ́ ẹ bá sì bẹ̀rẹ̀ ṣe tọ́jà fẹ́ mú mi bí ọgbẹ́ dà kẹ́ ẹ fi amẹ́ríkà sí báyìí nígbà mí náà ti wọ amẹ́ríkà. wait a minute mẹ̀mú náà gbági kí ló ṣe ẹnu òdì lọ́kàn sọ̀rọ̀ you are a parrot you are bullshit. ah ẹ já padà ẹ wá wá bàbá amẹ́ríkà ah abitori pé èrò wípé mo ti wá láti Ìbàdàn àwọn ah, gbé ìbò gbájú ọ ẹ má ṣe mistake o sí ẹ má ṣe mistake kí ó kò yí kí ìyá ọmọ gbọ́dọ̀ lè mí o ah, ah, ẹ wá sísè pé ẹ̀yà wèrè ẹ má bẹ̀rẹ̀ mí bí mo wá o ṣé níbi tẹ́bi ti wá wọ́n mọ̀ ń kọ́ yóò ní ọmọ òfin ìwé èkó ni wọ́n èkí wọ́n kíkí lẹ́mí bàjẹ́ àṣẹ ẹ̀dá padà kí ẹ̀fọ́ ọkùn ó dáa mo fún yín mo fún yàrá mi ní méjèèjì aláǹkó wọn mọ̀ tí mo fọ́ ọkù ẹ bọ́dọ̀ pé wọ́n lè lé gbogbo ìlú èbò fáwa o àwọn agan bá àdá amẹ́ríkà yà ń gbọ́ pa amẹ́ríkà wọ́n sì sọ wọ́n ní wọ́n lè fọ́ ọkù rẹ̀ dáńbí bí wọ́n sì fọ́ ọkù àwọn fọ́ ọkù rẹ̀ ni àwọn ọmọlà tó kọ́ o. kí ló ń sọ yìí. ọmọ kò sí wàhálà kò bẹ́ẹ̀ wúde sí ẹsẹ̀ wípé rẹ̀ ṣe rí <laughs> ẹ dákun amẹ́ríkà yìí mọ̀ yà á yí o mọ̀ fún àyìn pọ̀ èmi láyé mẹ̀mú náà mẹ̀mú náà nílùú amẹ́ríkà yìí tí wọ́n ta lẹ́kọ̀ọ́ tí wọ́n bá ń gbàdúgbà padà sílé ìmọ̀ òrùgà tán ni ìmọ̀ ní ẹwọ́ mi ẹwọ́ mi ẹwọ́ mi ẹwọ́ mi ẹwọ́ mi ẹwọ́ mi ẹwọ́ mi ẹwọ́ mi ẹwọ́ náà gbági lágbárí káwọ́ ẹwọ́ mi ẹwọ́ bàbá ẹ fi bẹ̀rẹ̀ lẹ̀. raisele palagole you know the meaning of palago you seek from obligata. lọ́dún ẹ̀rọ ẹ̀dà ṣé you expect me ti máa bá bẹ́ẹ̀ gbé ẹrù láti lè bùtù máa bẹ́ẹ̀ gbé jáde ó ní gbé ẹrù ẹgbà tí mo bọ́lẹ̀ kí akẹ́kọ̀ọ́ lọ bá mi gbé ẹrù wá kí ló ṣe. ẹ mú wa wo o ẹ ẹ wo bí bí bẹ́ẹ̀ mi náà ti rìn nù. òtútù nìyẹn òtútù listen tí òtútù ká tó bá catch obligate láti balaguye òtútù tó bá mọ you sick from obligate and balaguye o láti ti ọwọ́ ẹ̀ bu àpò àyù mú wá ti ọwọ́ ẹ̀ bàpò. máa lè rí Wizkid ó kọrin jù. gàrí gàrí nílẹ̀ tẹ̀lé gàrí náà mú. kílọ̀bù lálẹ́ yìí wọ́n gbà hmm. wọ́n mọ̀ pé afáyàn gbọ́ wọ kílọ̀bù. alẹ́ yìí ni ó jẹ́ kò pé méjì ẹ̀kan náà là wáyé ẹ̀kan náà là á jẹ́. Olúwa ló ń pọ̀ lọ́rùn. Hello. Ẹ ta ló ń sọ̀rọ̀? Pẹ̀lú náà gbági l'Amẹ́ríkà. Ọmọ mi! Pẹ̀lú <laughs> náà, kí ló ṣẹlẹ̀ náà? Wo ọmọ tó ṣẹlẹ̀, sọ́yìn mo ti ń bọ́ sọ̀rọ̀ wọ́n fojú àná owó mi ebí bọ́lá rẹ bá fojú àná owó mi ẹ̀bọ́dọ̀ bọ́lá sọ àwọn èbọ́lá jọ ń gbé o. ọwọ́ ọmọ tó ṣẹlẹ̀ mo ti ti wárí àwọn bísínẹ́sì oríṣiríṣi kan. a irọ́ ni. bó bá bọ́ sí ibà yìí ó rí búlọ́ọ̀kù búlọ́ọ̀kù ní ọ̀fẹ́ lólùgbàlà ọ̀fẹ́ lọ́lọ́run fún wọn ṣe ni wọn mo ní ah, àwọn pípín mọ̀ pé olú o bí wọn ti mọ yìí ẹbí bísínẹ́sì ṣe sọ̀kalẹ̀ nítorí wípé ní nàìjíríà táwa ti ń bọ̀ ní èkó ti àlọ́hùn bí wọ́n bá kó irú rẹ̀ báyìí bí wọ́n bá fi áìsì díríǹkì ẹbí ti ní bísínẹ́sì o bá ń pè láti fa ṣàlàyé fún láti wá wípé àwọn ọjà mi wọ́n dé ní next week. ẹ̀ẹ́ first day ẹ bẹ supply káàkiri ẹ sábà pé every weekend wọn yẹ ṣe fàásì ẹ àwọn àmì tọ́jú owó mi sí báńkì eh, anyway ṣó ṣáà wọn ti wo packaging tí mo ní kó máa package ẹ nà ó ẹ tó bá package wà rówó ẹ gbà ṣe tó bá ti fi packaging sí lásán wò oh ọyọ ló gbà o. kò dé kú dé rárá nọ́mbà mi rè yìí sì gbé padà yìí gbé I'm so sọ fáwọn èèyàn bàbí sọ fún àwọn tí wọn supply wípé bísínẹsì èdè ìwà lẹ́ẹ̀mí nìkan ní ìmọ̀ ọ̀sẹ̀ nílò ọmọ bàbá ọba ah! má wà ń bí láti nàìjíríà láti áfíríkà tí mo ti wá wọn tún bá yàtọ̀ ọmọ láyé kọ́ wá kọ́ súnú òun bí o súnú ọ̀làwọ̀n pè ń bí wọ́n pè sí wọ́n mọ rìn lórí sínú wọ́n mọ ọ̀dà sínú ọ̀hún sínú ọmọ ọ̀rọ̀ sí wọn lórí báyìí wọ́n mọ ọ̀dọ̀ ọ̀bùrẹ́ láàrin. àwọn tí wàhálà wà bẹ́ẹ̀ mi náà bẹ́ẹ̀. ẹ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bá ti pèlà sí bá nọ́mbà mi rè é pè wọ́n ń gbà wọ́n láago. ẹ bó bá tiẹ̀ pè mí gan-an máa fi ẹ̀ padà fúnra mi ṣebí nọ́mbà ìṣàlélẹ̀. ó kí ọ̀rẹ́ mi <laughs> ẹ jayé ẹ lọ jayé ẹ lọ. ah òun dé òwòde ẹ ẹ ẹ ẹ òwòde ẹ ẹ ẹ ẹ òwòde a lè lọ kó sínú. a Ọlọ́run lè dá mi lè dá mi má wèmí náà ràn mí náà ràn a. má gbàgbé mi náà má gbàgbé mi náà rántí ọ̀rọ̀ tí mò ń bẹ́ẹ̀ sọ lójoojúmọ́ o rántí ọ̀rọ̀ tí mò ń fojoojúmọ́ tí mo fi ń bẹ́ẹ̀ sọ Ọlọ́run ṣàánú mi o jẹ́ kí mi náà ti ẹ̀rẹ́ yọ̀kan sínú ẹ́sẹ̀tì yìí ẹ́ kí mi náà ti ẹ̀rẹ́ yọ̀kan owó rè láyé èdè owó Viva! Viva big girl she look fine ó ti pálí méjì sí kò yìí mọ́tò wà owó wà ìṣe ìbáyé má sùn mọ́. bẹ́ẹ̀ni. ibo you ti ra mọ́tò mọ́tò gidi ló rà o. aláàjì aláàjì aláàjì àyẹ̀rọ. bóòní sọ wà pa sálàáfíà lọ wà ṣé dáadáa lọ wà lọ́hùn bóòní ọtẹ ti gbàgbé wa ó ti gbàgbé ọ̀rẹ́ rẹ̀ àbí. ọmọ rẹ ń ọmọ rẹ asana yóò ta lè mọ lórí o wàhálà yóò ta lè mọ lórí mọ́tò tọ̀ra fún nǹkan tọ̀ra fún kọjọ́ lójú rárá ibi tó ní kọ́ mọ́ lọ ibẹ̀ ní lọ lójoojúmọ́ ibẹ̀ ni mo ti rìn ẹ ibẹ̀ ni ibẹ̀ ni ibẹ̀ yà mo sì mọṣẹ́ tí ń ṣe ń yanga yanga yanga yanga yanga tí yan káàkiri àdúgbò bẹ kóun ló nílé kóun o ló ń kọ́lé yọ ta lé ọmọ lórí kò sí mọ̀rẹ́ǹtì lọ́dọ̀ mi kò lè rí lé gbé lọ́dọ̀ mi torí àwọn ọmọ mi ìyàwó mi wọ́n wà lọ́dọ̀ mi kò lè fún wọn o sì dé o dé o gbọ́dọ̀ má o. dé owó sì wọ́n kó kú sọ̀hún wá láti ẹ̀ sáàdé mọ́mọ́ ẹ tètè dé tètè yà tètè mú tètè. bọ́ọ̀lù ti máa ṣe bí ẹni tí yóò gbé báyìí sí mo ń bèèrè kó lọ páàkì mọ́tò sí ọ délé láwọn ní ìlà ọdún káṣíkẹ̀ fún ẹni yóò lọ ti nàìjíríà lọ́dọ̀ ní ìjọpọ̀lọ́ olúwa sí táàjọ́ nípa táàj. ṣé èsì pọ́blẹ́mù ara ń ọmọ arákùnrin ṣé èsì wọn wò ní kò fi ṣe wáyé gbogbo wa ká máa ti wá bàbá bọ̀ kò ní bá kọ̀ ṣe gbàgbà kan ṣe gbògbòdò. kí ni a kí a kú bọ̀. láti ti èkó láti ti nàìjíríà dé ọba sick ọpọlọ ni. ìwé máa sick ìwé máa náà rẹ̀ alára kò ní bára bàrà kó o ṣe bẹ̀rẹ̀ láàárẹ̀. ọ̀h shit. Ìbàdàn. kí ló ṣẹlẹ̀ náà kí ló lọ délé náà. Ah! a máa bọ́ ta padà o. wọ́n dáràn ń gbòòrò Ìbàdàn. bí báyìí lè gbé pọ́ǹkì láìbó ìdébẹ̀ àyà sẹ̀rí fọ́dáràn ìyá arúgbó àjẹ gbèsè. mami ṣe mọ̀ ti gbèsè. oh my god. dákun bá ń já. mami mi láìpẹ́ ṣe ń disgrace mi o mo ò láìkẹ́ o ah, ah. gbogbo nǹkan tó bá fẹ́ mú bíbá yìí agbára mi kí ẹ kó gbogbo ẹ ẹ handle ẹ with care ṣé tẹ bá ń ṣe nǹkan wàdùwàdù ọmọ alẹ́ wọ́pọ̀ tà ni wọ́n máa lé wa dànù ni o mi ò láìkẹ́ má disgrace mi bíbá yìí o. mo ti rí lára mi èmi náà wọ́n pa iye ọmọ mi jẹ ṣé n bọ́ wá sáwù mi kémi ó mú ní àná. ẹ̀kọ́ ẹni kò tó bá wù yín. slowly slowly mama. Ah, ah. mama calm down. tó ń ṣe ti wà òkè ẹ ti wà òkè nínú ẹ kà máa lọ ẹ kà máa lọ. ṣé mo tún lè mú sí. lẹ́yìn ọkọ̀ ọ máa lé wa dànù ni o ó yá. màmá màmá màmá etí kẹ̀kẹ́ ṣàfihàn. bí mo ṣe ṣe ìnáwó ká láìlọ́ọ̀mù láti mọ́ kẹ́rù. láìlọ́ọ̀mù. ọkọ rẹ̀. Eh? Eh? ẹ consider our management. mọ̀ ń kọ́ mọ̀ ń kọ́. Oh, like seriously. I like it. Now you see, Ojoro, you need to marry me, love me, báwo wọn bá mi rárẹ eh. tí wọn ṣe mẹnumẹnu digestive digestive náà ní sùúrù. Ah, mami ìyẹn ti tó. mi sọ méje ìyá káàbọ̀ ọmọkú ilé gbogbo táwọn fẹ́ fi fẹ́ dèbòrò ògbàdàn padà lára àwọn tí wọ́n fi tí wọ́n fi mọ̀ ṣe gbéraga rè pé nígbà ọmọ ilé èkó o mi o kò sí tí ọ̀rà fún mi táǹjẹ̀ yìí rí inú gbogbo wọn. mami mami mami it's okay ah! ah! ó ti tó ó ti tó ó ti tó ṣẹ́ni ṣe bá ń padà sábúlé ẹ wò ẹ wà bẹ́ẹ̀ aṣọ bíi èmi ra gbogbo ọ̀dọ̀ ó rà sí fún mi ó rà sí mi. Ìbàdàn wọ́n dáràn ń kọrọ Ìbàdàn bíbá ìdè Ìbàdàn láyọ̀ wọ́n dáràn ẹ dọ́pọ̀ ẹ̀lẹ́. ṣé dáadáa lè wà àmọ̀ sanwó mọ̀ ni. èló lè ẹyọ pẹ̀ yìí. ẹ má ṣí gbogbo ẹ̀ papọ̀ ni ma wàá lè wà fún yín ní surprise. a ṣàlàyé òde fún mi ìgbà rẹ̀ gbọ́kọ̀ sórí tábìlì báwo lọ tí ọ̀gá rẹ̀ èèyàn ó ṣe wá gbé fáìkúlù sórí tábìlì. ẹ mú mi ṣe máa ń ṣe nìyẹn. You can have your card. Ẹ wo bọ̀ mami, kò possible fún wọn láti máa yọ ọrùn máa kó pa. Ẹ wo wọn máa gbé sórí bí ni bọ́yẹ máa ń ṣe é nìyẹn. Mami ẹ ṣáà máa sọ ọ̀kan pẹ́ sílẹ̀. Ẹ yọ kọ́ calculate ọba yìí máa calculate ẹ̀. Ah. Juice náà ṣì wà màmá. Kí ló ṣẹlẹ̀ náà? Kí ló ṣẹlẹ̀? Wọ́n fẹ́. Wọ́n fẹ́. Wọ́n tẹ ọ̀hún ni. Ah, màmá juice wà bẹ́yìn wọ́n juice wà bẹ́yìn section wà bẹ́yìn. kí ló ṣe é náà. lórúkọ ìyẹ̀lì tí ń jẹ́ ẹ má dáhùn ẹ má dáhùn ẹ má dáhùn ẹ jẹ́ kó calculate mi ṣe gbọ́ ẹni tẹ bá fẹ́ mo lè padà wá bí balọ̀ màá wá gẹ̀ẹ́dẹ̀ fún mi ṣe gbọ́. ó ṣe aeroplane mà. ẹ má jẹ́ ká lọ bí èmi ò fowó lè gbọ̀mọ̀ dání ilé. aeroplane ni màmá. wọ́n pè mí láfọ́jú nù o bẹ́ẹ̀ n ò ríran ni o. òyìnbó ọmọ nàbí ojú kò rínú ẹwà lọ́wọ́ kò mọ̀ wá. tú mi. ṣé ó gbọ́ o ẹgbẹ́ àkànlù wọ́n ti sọ ẹgbẹ́ ọmọ wà lamẹ́ríkà onídàbọ̀ títí títí títí títí lẹ́kọ̀ọ́ ọ̀rí ọwọ́ àgbà lamẹ́ríkà ọ̀fẹ́ gbórígbólé padà nú wọn nígbà tó ọ̀gẹ́lẹ́gbù ọwọ́ ti dé ìdì ọwọ́ ti wà lamẹ́ríkà ìwọ́dọ̀ wọn fẹ́ sún wọn mọ́ ẹ kò tó ewu dé àwọn ilẹ̀ ayé ìbọn sọ̀rọ̀ ó sì fi tẹ̀bọ́lẹ̀ mi tí ó ń ṣe sọ ni mò ń lọ bí sẹ́sẹ́ bí sì mo sì ń ṣe pèmí lálẹ́ àríkí ìgbìyànjú sílẹ̀ bá mọ́ wọn pé àtàìmù ti gbọ́ bọ́tọ̀dọ̀ yìí mu wákàtí mẹ́fà sí méje ló fi yàtọ̀ síra wọn wọ́n mọ̀ wọ́rí ń piyọ̀ ẹ̀kọ́ bẹ́ẹ̀ mú dé international làwọn wà báyìí sí i international baby international baby bàdà àbúrò rẹ̀ gan ẹ̀ bá ń kí o ẹ̀kọ́ bẹ́ẹ̀ mú dé kọ́ bẹ́ẹ̀ mú dé ní mo bá sọ̀rọ̀ mọ́lẹ́lẹ́ ń piyọ̀ ń piyọ̀ akọni ó fẹ́ gbórí wọlé padà kò sí fẹ́ẹ̀sì fún ọ kò sí fẹ́ẹ̀sì fún ọ lọ́bí sẹ́ẹ́. I saw, I saw, I saw. This for the crackles, I'm for the cool. I saw, <laughs> psych, I'm on the microphone. Oh. che, che, che. No, no, no. Ọmọ gé ó yá gbọ̀n. Mo ní pé ó yá gbọ̀n. Ọmọ gé ó yá ṣe. Mo ní pé ó yá ṣe. Mo ní pé ó yá gbọ̀n gbọ̀n. Ọmọ gé ó yá gbọ̀n gbọ̀n. Ọmọ gé ó yá ṣe. Ẹrẹ́ ó I know fit anything tó bá lè I know it. Mo sì mọ bí ìlókì. Mi ẹni tù dé I know it. Ẹyọ kọ́ọ̀tì sẹ́ni kò go slow kí ẹ wọ́n lọ. I wanna rock ya. I wanna rock your body. I wanna feel your body. I wanna be with you tonight, love. I caress your body. I wanna love your body. I wanna feel your body. I wanna be with you tonight, love. I caress your body. Yeah. ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ lọ́lọ́lọ́. ọmọge ó yá gbọ̀ngbọ̀ngbọ̀ mo ní pé ó yá gbọ̀ngbọ̀ngbọ̀ ọmọge ó yá ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ mo ní pé ó yá ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ mo ní pé ó yá gbọ̀ngbọ̀ngbọ̀ ọmọge ó yá gbọ̀ngbọ̀ngbọ̀ ọmọge ó yá ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ lọ́lọ́lọ́ ó yá ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ lọ́lọ́lọ́. bong bong bong bang bang bang bang yeah. Psychotic beats like so, like so. Dim is brown. I see you, like máa tó àní ìgbà kí ló dé ẹ ti wọ̀n diet ni. òwú dà pé báàgì ẹ ti kún. ok as can èmi fẹ́ mi lò ó ṣé ìmá drinks. Ah, wọ́n àtọ́ tí ṣá àwọn ilé tó wọn lé ìṣẹ́ tí mo. bòódà pé ṣúgà. kò má tà bọ̀ àṣà máa ń lálejò. <laughs> báwo nìkan. bẹ́ẹ̀ ni ọjọ́ kan pẹ̀lú. òtútù ní òtútù la wà yín ná mo kàn fẹ́ wá kó mé ìsàlẹ̀ but wọ́n láti kìlọ̀ fún pẹ̀lú náà gbáàkì o because in láti ìwà tí pẹ̀lú náà gbáàkì wù pẹ̀lú mi ó sì bí ẹni tó sick of head. ẹ tani. ìgbà míì akàdédé kí orin mọ́tò pípa tó wà ní lálùkọ àbíkà tó wà ní Ìbàdàn mẹ̀múnà gbági mẹ̀múnà kúbọ̀tù mẹ̀múnà gbági mẹ̀múnà gbági ó ti wà nílùú amẹ́ríkà ó ti wà sóò nìkan ló kọ́kọ́ máa wá sílùú amẹ́ríkà láti lálùpà mi láti bàdàn mi. ìgbà wo ni mẹ̀múnà débẹ̀ tó ti wá ń sáré wu àwọn ọ̀rọ̀ dáadáa bẹ́ẹ̀ yẹn. bá sọ fún o tó nípa bí bó ṣe ń wà bí ẹni tán sí psych forensic bá lọ evaluate ẹ wò sáà mi tẹ mo ò tí mọ̀ nǹkan tí mo fẹ́ sọ nọ́mbà ẹ̀ mi mọ̀ nǹkan tí mo fẹ́ sọ ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ màá pè yín padà bẹ́ẹ̀ ni màá pè yín màá pè yín mo wà ní supermarket mo ń ṣọ́ọ̀pù lọ́wọ́ ni màá pè yín bẹ́ẹ̀ ni màá bá sọ̀rọ̀ màá bá sọ̀rọ̀ yín òun ṣe màá bá sọ̀rọ̀ i will just talk to her because èmi ò understand lẹ́nu gbà gbà olódébẹ̀ tó ti ń wà àwọn wàrà dáadáa bẹ́ẹ̀ yẹn. ẹ má wọrí sà màá pè màá pè fúnra mi bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni sà ok ẹ ṣe gan sà. Okay. No, no, no, no. Tó ṣẹlẹ̀ ní. Kí ló ṣẹlẹ̀? Ẹ̀yin ọ̀rẹ́, abẹ́ màá rí nǹkan. Mẹ̀mú náà ló ti ń da gbogbo Amẹ́ríkà rú báyìí. Ẹ lẹ́nu ìgbàwo sígbà wo, wọ́n ló kàn ń gbá àwọn òyìnbó lórí lọ, ní kò ń jayé yamayama. Ẹ ọ̀dọ́ náà èmi mo sọ fún pé kó blend ara ẹ̀ tó bá débẹ̀ kó blend ara ẹ̀ máwọn ẹ̀mọ̀ náà. Bọ̀ èmi ò wá ní pé kó wá máa jayé ìjẹkújẹ tó tó eléyìí. Oh. alábòsí kùnì eh, ẹ jẹ́ ọmọ ẹgbẹ́ tara náà ti tó ẹ ṣe àwọn sọmi lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́ dá sọ́dọ̀ ẹ ṣe àwọn lọ sọ́wọ́ ẹ ṣe àwọn lọ sọ́wọ́ tọrọ wà láyé mọ́kọ́ tọmọlọmọ ṣe fún yín. Mm. ẹ wò ẹ̀yin yọ wàhálà ti ṣẹlẹ̀ o ẹ bọ́ta mo ní kẹ bọ́ta sẹ́ à. cool down kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. ok ẹ ní bílí pọ́ọ̀tì mú mẹ́mí náà gbági. kí wàá ní kí n tèmi kí ni bí tèmi. ẹ̀mí náà gbági ẹ jẹ́ sọ́ọ̀nù mi ṣé ó fámìlì ṣé kú ọ̀dọ̀ rẹ̀ ìwà ìjọjọ́ rẹ̀ ó sọ̀rọ̀ gidi jàre ẹ wo ṣe bá mọ nǹkan tí mò ń go jù báyìí gbogbo ibà ẹ máa káwọ́ lé ibà ẹ máa sunkún ni o. ok mo ti gbọ́ ẹ ní bílíìfù pé every two two weeks ni mo máa ń send owó sọmọ yìí tí ò kì í ṣe owó kékeré o júmi tó bá rántí two thousand naira sálàjì send one thousand five hundred naira ni mo send sọmọ yìí o tí mo lérò pé tó bá padà dé nàìjíríà ó máa wá sọjọ́ fún mi ẹ wá wọ nǹkan tó ṣe fún mi báyìí sí ah. i. mo láì gba àwọn fún ìmàdínlá lọ́kàn tí ó kò sí tó kàn mí o. Ah, ọlọ́run o. èmi ò ní má ṣe ju àná o mọ̀ kówó tó yá lọ́wọ́ mi kò tí ì dá padà tí ẹnì kan ló dá padà tó bá fẹ́ ní stamps ní ilé yẹn lálẹ́ wà ó. ibo mo ti fẹ́ bẹ̀rẹ̀ báyìí ibo mo ti fẹ́ bẹ̀rẹ̀. lọ́tọ̀rí ọlọ́run owó ti tèmi náà àárọ̀ ọ̀la ni mo fẹ́ owó mi bá mi sẹ́ẹ̀ lọ́wọ́ mi ní àárọ̀ ọ̀la. abẹ́rẹ́ ìlú ọ̀sẹ̀ ẹ̀sẹ̀ làgbẹ́ fi jọ orí náà ó ṣe dàrú máa jẹ́ òun rẹ̀ ó dẹ́nìyàn lọ. àgọ́ mi ṣèjì owó mi o ọlọ́dẹ ní mo fẹ́ owó mi lọ́sẹ̀. àlọ́ mi ọlọ́dẹ alẹ́ yìí máa gba owó. ṣọ́ra o. irú oúnjẹ ìwo tún rèé o tó eléyìí ò yé èmi o. mo mọ̀ pé rẹ̀ sì nìyí tí ń bẹ ní ọ̀pẹ́ yìí àmì yìí kò yé tó ọjà ṣàrò ọjọ́ ti ẹ̀ yé mi kò fún ìmọ̀ tí mo lè fi ẹ̀wọ̀n máa mi. ṣẹ́yìn mo mọ̀ pé mo wà lára ṣẹ́yìn oúnjẹ tẹ̀yìn báyìí ọkọ rẹ̀ máa yà mí lẹ́nu ṣẹ́yìn oúnjẹ yìí mo là pè ní Chinese food. ẹ̀jẹ̀ tẹ̀sítẹ̀ máa ń jẹ́ Bom, olha. Uhum. Mami, ó lè ṣe ṣe báyìí náà. Níbo? Ẹ wo ẹgbà fún ìjàre mi ṣàfihàn ogun kò se ṣe. Fi wọ́n sílẹ̀ bọ́n ṣe máa ń jẹ́ nìyẹn, màmá. Bọ́n ṣe ń jẹ́ nìyẹn. Ẹ wo ìlú spoon, ìlú spoon. Ah. Ẹ gbọ́ àyẹ̀lẹ̀ máa jẹ́ mi. Hello, who's there? Masado. Masado. Ajana. Masado. Masado. Ajana. Àti mi kọ́ ẹ̀ mọ́ bó lóró. Ajana kú. Àti mi kọ́ yìí. Lòwó làbúrò máa sá fún bọ́ọ̀dà rẹ̀. Àti mi. Ajana kú. Kí ló ń ṣe mí? Ṣé gbọ́? Hmm. Àbí kébì yóò béèrè lọ́wọ́ pé kí ló ṣe bí? Ayé ilé ìgbafẹ́ ọmọ mi rèé. Ṣọlá rẹ̀ bí wa ń bọ̀ dáyé. Ṣé ìsọ̀rọ̀ ìmọ̀ tí wọ́n dá ó ah, ṣe yọ̀dà fún ọ. aṣàná tẹ ọmọ pé bó ẹ bọ́dà rẹ rè ni aṣàná ti wà ní owó aṣàná ti wà ní owó ọmọ tó yẹ kó o súnmọ́ ni kó fóònù aṣàná ti lọ́wọ́ àwọn ló gbé kúkú ayé mọ́ ń jẹ́ kiri ó ṣe díẹ̀ sí kó ti dé láti gbòòrò Ìbàdàn mọ wá adéko ni nígbà mo déko gbogbo gbogbo ayé mo ti jẹ. ilé rẹ lè dé sí o. Ah, ah, ah, ibo ni wọn àdé sí ẹ sọ ẹ ẹ dàgbà bá tó má ti dé kí wọn dá kẹ ẹ èwo wà ní kíní ilé rẹ mo dé sí bí ọkọ ojú omi ni lẹ́wọ̀n bí ọkọ ojú omi ni bí bá ṣùgbọ́n nígbà tó mú ìdúgbẹ́ yìí ọlọ́mọ jẹ́ kí iṣu ọmọ jiná fún gbogbo wa jẹ ọmọ tiẹ̀ náà ṣoríire ọmọ tiẹ̀ náà ṣoríire ọmọ rẹ̀ ó là á lùbáríkà wọ́n kẹ́gbọ́n rẹ̀ wọ́n kẹ́gbọ́n lókun yóò fowó mọ̀. àtijọ́ olùṣẹ́ olùdálẹ̀ fún àṣà ṣe é fi kọ́ lẹ́yìn àti tó fi níbi tẹ́ wà nísìnyẹn. ọ̀rọ̀ yìí ọ̀ kó lọ́ọ́ bá jàbọ́ lórí ibú rìn ni sórí bíyàn bá ti lè dé èkó yìí èkó lé ọgbọ́n èkó tí owó wà bọ́bá ilé dé kò báyìí gbàm owó ti dé nù. bíyàn bá ilé èkó rẹ̀ ilé owó ni. wọn kàn títí àwọn bọ́bá ilé. Ah. àti mi ẹ bá ẹ sùn. Àjànàkú sọ fún bọ̀dá yìí àwọn bọ́dà tí ń bẹ lẹ́kùnlé ẹ̀yìn rẹ̀ sọ fún wọn kí wọ́n dákẹ́. ọ̀rọ̀ ẹ̀gbọ́n àtàbúrò là ń sọ kẹ́ ẹ dákẹ́ ẹnu ẹgbẹ́ ló ti dáwọn yìí nìkan mọ̀ mí ó yìí nìkan mọ̀ mí ó lè jáde o báwọn káwọn àgọ́ ọlọ́pàá wa wọ́n lè jáde o ẹ wò mọ́ máa ń rìn mọ́ máa ń kà múnú mọ́nú dání ni o bí àrùn mọ́nú bá lè kéré wá sànà ò sọ pé iṣẹ́ báyìí ló kù ṣe ó ṣàdékù dẹ̀ lówó. iṣẹ́ wà lẹ́kọ̀ọ́ kò yé ọ ní iṣẹ́ wà lẹ́kọ̀ọ́. ṣé mo bẹ ṣe kúrò ní ìdílé ìdílé ìtúrú kò kú ní ìwé ìwà yìí. wọn ìsọ bẹ́ẹ̀ sẹjọ. wọn ní wàá tó ti parí rẹ sí títì. mọ́tò ọ̀rẹ́. Ah, ẹ jẹ́ farabalẹ̀ kẹ́ gbọ́rọ̀ ẹ jẹ́ ẹ. gbogbo tìbí náà. àti mi ẹ àti mi àti mi ẹ understand. ẹ ní sùúrù jẹ ah, ẹni sùúrù ọ̀rọ̀ yẹn ọmọ yóò sọmọ dáadáa ilé ẹ ti kú mi. o lè o lè nígbà ìmọ̀ lè lu. gba ìmọ̀ ní kíni. gba ìmọ̀ ló sọ bẹ́ẹ̀. ṣé ẹ̀rọ bọ́ọ̀lù níbí ni. ẹ̀gbọ́n òun rèé. tí ó bàjẹ́. àǹtí mi èmi rí àṣà náà bíi tí ò dáa ni mo rí inú gọ́tà. kí n ṣàṣẹ́wó. mo kàn mm, mm. mo rí níbi ìwà burúkú mo wá mú kú òun bẹ́ẹ̀ pé ẹdìyẹ òkè kú ká jọ ọmọ ẹ nù. èmi mo ní bí máa bójú tó ní kí n máa pè pé ẹ tó jábúrò mi ò má lè pè ẹ o kí ni report kí ló ń ṣẹlẹ̀ ń bẹ̀ mi rò pé àṣànà remit one kọ́bọ̀ sí account láti lóṣù mẹ́fà tí mo ti lọ ìbáṣànà rẹ̀ ṣèbí kò kú ìbọn mọ́ yín ni. ibo ló ní ibi tẹ wà ní mo nílé ibi tẹ wà lọ èmi náà mo níbí tẹ inú yìí tí mo gbọ́ ò dáa ló jẹ́ wálé gbogbo tí mo gbọ́ ò dáa lásán náà rèé nígbò yìí ó sọ fún mi pé ti kú pé wọ́n ti sin yín. ìyẹn ń bò nígbà mo sì dé tọ́ bẹ́ẹ̀ ni mo rò pé gba ìmọ̀ ni. gba ìmọ̀ ló lẹ́ẹ̀mọ́ kọ́mọ ní ìyá tó bí òun ó kú. ètò ọ̀nà máa fẹ́ ṣe bí ẹ̀gbọ́n tó dáa nígbà tàṣà náà sọ pé àwọn ìyá bàbá òun kú ebi mo ti bèrè pé kí ó gbókùn wá ṣé kò yẹ kí wọn náà bu yẹn. wọ́n lẹ́wọ̀n ti sìn wọ́n ṣe kú. ọkọ ẹ kọ́ lọ sórí olórí mi kọ́ lọ́mọ sunkún kọ́ ọmọ yíra mọ́lẹ̀ pé àǹtí mi wọ̀n kú o àǹtí mi wọ̀n kú o. àǹtí mi Asa na le bili. Asa na. Asa na. Tó ló fọwọ́ kálẹ̀ síta ni. Ọ̀sẹ̀ yìí. Ọ̀sẹ̀ yìí. Irun yìí tí mo gbọ́ pa ẹ̀ ò dára rárá. Ayẹ̀rẹ̀kú. Ah. Ayẹ̀rẹ̀kú. Ayẹ̀rẹ̀kú Gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ ní Wọ́n ní ilé ilé rẹ̀ tó kọ́ torí bó bá rí ilé òbí ọkọ̀ ojú omi lórí o bí n bá sùn lórí bẹ́ẹ̀dì gan gbà mí nígbà tó kí n mọ lúwẹ̀ẹ́ ni <laughs> àmọ́ wọ́n wá ń sọ ní ìsìn pé kò rí bẹ́ẹ̀ pọ́ǹ parọ́ fún mi nínú ńlá ásà náà lè parọ́ fún ìyá rẹ̀ o ò lè parọ́ torí n ò fi rọ́ tọ́ ìwọ ló ní ilé ìbẹ̀rùn àbí ìwọ kọ́ ló ní ibí yìí náà tó gbé mi wá pé kí n ti wá jẹ kúkú ayé tí mo sì rí pé oúnjẹ ọmọ mọ̀ ń jẹ ìwọ ló ní àbúrò. òkú náà pa ẹ̀rọ mọ̀ pàrọ̀ ọmọ láàyè àṣà náà ló dúró yìí. àṣà náà ṣe kíkọ ọ̀rọ̀ sọ. irọ́ àkẹ́tì fẹ́ sọ ni irọ́ ni ó ń pa ni àbó òótọ́. ọ̀daràn ọ̀daràn. àti mi ṣe àṣà náà tí kì í ṣọ̀bọ̀ gidi kì í ṣọmọ gidi rárá rárá ni ọmọ orí ẹni lélẹ́yìí tèmi wá gbé tí mo ní kó máa fún lórí bẹ́ẹ̀ orí ẹni ni ṣé orí ọ̀rọ̀ tèmi pẹ̀lú ẹ̀ ò pọ̀ gbogbo òròyìn ẹni mo ti gbọ́ mi lè fẹ́ kó ba èmi lórúkọ jẹ́ wá padà sílé yẹn sìn àtẹrù ẹ tó fúyẹ́ àtẹ̀yí tó tóbi àtẹ̀yí tó wúwo rọra páàkẹ́ kó rọra padà síbàdàn ẹ jẹ́jẹ́ má jẹ́ eré ẹ̀ mi o má jẹ́ eré ẹ̀ sàkánì mi mọ́ o kò bá a ní èmi àtẹ̀yìn jẹ́ o. èmi ò mọ̀ bọ́ gbé. kò bá a ní èmi àtẹ̀yìn jẹ́ o. a ní wọ́n ò lè pa. asana I don't want to see you at all. sorry asana. come and sit down. ìyá rẹ̀ náà ò lè gbé bẹ́ẹ̀ o. ìyá rẹ̀ ò lè gbé bẹ́ẹ̀. ẹ dákẹ́ ẹni yín tẹ̀lé bẹ́ẹ̀ bá ṣe ní ọ̀dà. ta ló wà ń bẹ yẹn. àjọyọ̀ kù dákẹ́dó. àti mi èmi ti gbàgbé ẹ̀. asana o sì bà lójú jẹ́ kò sí ṣíṣe kò sáì ṣe ìtàbùrọ̀ mi náà láṣẹ kọ́ lọ lẹ́kọ̀ọ́ lọ rè kó gbogbo ẹrù rẹ kọ́ kọ́ ní Ìbàdàn. kó o fi ẹrù lé tèmi lẹ̀ bẹ́ẹ̀ ó lè bá rí èmi àti ẹbí mi ò lè bá rí wọn rú ó lè bá rí wọn dé. àti mi àti mi ṣé ẹ jẹ́ kó kú ẹrù tí yín náà mọ́ ẹ kó padà sí Ìbàdàn náà. tẹ bá padà sí Ìbàdàn tí bá wá wálé àwa yanjú ẹ. alákìsà tó ń lóru ilé máa tó mọ́ gbàgbà kéde àbẹ̀wò ẹni bí wàrà tó èyí ní kòkó ẹnu àṣírí ẹ̀rọ máa tó tó. ọba lọ fógún ọdún ọjọ́ kan lòdodo á bá a aláṣọ ń taṣọ onílẹ̀kẹ̀ ń tà. aláṣọ ń taṣọ onílẹ̀kẹ̀ ń tà. oníyan ní ẹ wojú ọbẹ̀ ẹ múyan. àṣà náà wọjà ó ń polówó tán tán àti wọ́n tàbí ẹ̀lùbọ́. irú àwọn oníràhùn èèyàn bí ìgbín ní ègbín irú àwọn oníràhùn e, èèyàn bí ìgbín ní ègbín ọ̀rẹ́ méjì tó fi àjọra wọn àṣàná àti mẹ̀múná wọ́n ò do nípẹ̀ kí o. aṣẹ́wó.